I said. ó ní kí ó ní ọlọ́gbọ̀n yìí wọ́n fa o ó ní kí ó ní ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ó wá ní kí ọdẹ lè bàbá sóbíyá.

ẹ̀yin ọmọ Olúmọ. ó yá ẹ máa pé kò ṣẹ. àṣẹ. share. àṣẹ àṣẹ àṣẹ ẹ̀wẹ̀lẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. ìyá ìyá mi yá o ọmọ Lizzy ìdèrè o. Yeah, yeah. 아저봐 예. 예. 예. 아저 좋아요 우와 예.